lẹ́yìn àjọyọ̀ ó máa lọ síwájú máa kúrò lórí lẹ́yìn àjọyọ̀ sátidé lọ síwájú tó bọ́ kámẹ́rà rẹ̀ ìkànnì lọ síwájú tó bọ́ kámẹ́rà rẹ̀. ṣé n ti ń ṣe bẹ́ẹ̀. ọlọ́pàá ìwé ọjọ́. 他就是他现在服务都可以啊，等其他地方啊。你看，一个人领了两桶，哎，我们也可 我弄完这个，啊，你。 Digo, a ver, ese. Vai, vai, vai, vai, vai. montar no Raman, vou dançar logo. Agora eu Peguei. Calma, né? Não precisa. Ọjà inú ọ̀sán ìrìn àwọn èèyàn yìí ti yájú pé tán jù wá. Iwájú ló máa lọ. Ẹ̀rọ sáà máa rí kó lóṣù náà. Èyí olókun ẹni sùúrù díẹ̀ yára wọn lóye díẹ̀ lórí ọ̀lẹ́ ní ẹni. àti jáwọ́ tẹ́lẹ̀ lẹ́yìn. àwọn tó wà lẹ́yìn ni mo fẹ́ ṣe gbogbo àwọn ẹ jẹ́ jẹ́ bàbá tí wọ́n lọ lẹ́lẹ́ yóò dá ewu yóò tún ẹ já gbé wọn ti gbọ́dọ̀ wa. ẹ ẹ àti wọn ló ti bọ àwọn ọ̀dọ́ rìn lẹ́yìn àwọn àgbà. tó kí dáadáa bá jọ ọ̀nà ẹgbẹ́ tá ti mo fi pété yíká dúró dè wọ́n kò sí kò ní wa tá a ẹ àwa sì máa dúró dè wọ́n orí tó ní ọ̀tá wọ́n dúró dé náà. Ah. ẹ̀rí ta bá fi fòkò pé àwọn ilé máa wọ́n máa ṣe tiwa bí ah, tí wọ́n yìí rẹ̀ sí. ọ̀ nígbà Tá, viu uma ẹ àgbà àjàdí fóònù fẹ́mi sì wá ibi tí wọ́n ti sọ̀rọ̀ ó kò má gbé lọ́lẹ̀ o ní kọ́ọ̀tì. àwọn làbá sọ wípé wọ́n mọ̀ rí rẹ̀ wà mú fìlà. Mo jẹ́ nípa ṣe tó tó kúrò ní ìyá mi. Ṣé kò sẹ́ni bá ilẹ̀ yìí mú báyìí? Ẹyin mẹ́ta pẹ́ kọ́ sẹ́yìn yẹn. Ẹ dúró sẹ́yìn. Wọ́n máa gbó tù. Káta ní fásitì lọ́la òun ní òun lọ́rùn kúrẹ́ yìí ló fi rí. Yóò lọ́rùn bọ̀. Ó dẹ̀ fẹ́ káwọn yẹn orí pé àwa mi kò ní irú àwọn yẹn lọ́rùn tí wọ́n bá ti ń fẹ̀yìn eré táwọn bá ti ń sáré. Okay. jẹ́ kí fílà kan wà lórí ẹgbà tẹ́lẹ̀ bọ́dì. Tọ́sí ẹ̀dì from the country that go to be a question. Tí o bá wà ní Sọ́lájì, bọ́ síwájú. Thank you. padà láwẹ̀. ẹnìkan ṣe ń bọ̀ lákòókò wọn sí mẹ́tì wọn ní bàbá wọn kàn wọ́n ṣọ́ látẹ̀kùn mọ̀ jẹ̀bi tí wọ́n bá ṣe mistake mo ní mo sọ fún bàbá èmi kò máa lọ mo ní mo ń sọ mo ní mo ń sọ pé èmi tẹ̀lé nìkan kí ni iṣẹ́ tí wọ́n lọ sẹ́lẹ̀ ọkùnrin kí ìfọ̀gbà tẹ ká wọlé kí ló lọ ṣe. tá a bá dìbẹ̀ tí wọ́n bá tún já wọlé ńkọ́. Okay. Oh. wọ́n ti wà ń gò. wọ́n ti wà ń tàbí. Come on, yeah, mate. Ogun atọ́, confam. Àti kọ́ jọ àpò. Lọ máa lè gbọ́ ayé wọn lọ fún ẹ eh, yẹ ẹ má kọjá ẹ má sáré ẹ má sáré kí. a ti fẹ́ pè yín. ọ̀ya ọ̀ya ẹ má sáré kọjá wa ìjọ ẹ jẹ́ kọ́ wọn tó ti mọ bí kọ́ mọ́nítọ̀ wọn tẹ̀yìn yẹn náà kọ́ má dúró pẹ́ lẹ́yìn ẹ má mọ́nítọ̀ wọn èèyàn wa tó ṣẹ̀ wá yẹn. yeah. Look at. Why they can't know? Even. So bad. Honestly. Is there somewhere? Yeah. Yeah. yeah. Mm. I'm here. I want her to be with us because. Let's just do it. Exactly. kí mi níṣẹ́ pẹ̀lú tó ń pè don't pick on you have mic with you. Hmm? morning sir morning thank you. a máa sọ̀rọ̀ ẹ̀ wo ibi táwọn bàbá yẹn wà. ká kọ́kọ́ bá wọn cross from now. Cross. Cross to this our man. Look at our people there. You can walk. Walk. Do your work. Make a video ẹ̀ka òrìṣà àfojúmọ́ àfojúmọ́ ẹ̀rà bàbá ẹ̀rà ẹ̀rà kábíyèsí. Ẹ̀rà ẹ̀rà ó lè rí mi ẹ̀jú mọ́ ẹ̀rà bàbá. Yeah. You get it ẹ ṣe mo dúpẹ́ ẹ fẹ́ o aṣọ yìí ò ní fàyà o bàbá rẹ àwọn fìdí ẹ̀ náà máa jọ wọ́n ní ìdílé wa ẹ̀dá ilé ìdìbò ẹ̀. ẹ káàárọ̀ sáà ẹ rà sáà. yóò ní tiwa. àṣẹ àṣẹ. Um, àti ìlànà jẹ àjà fún gbogbo wa. ok jẹ́ kí n jókòó. gbé bẹ́ẹ̀ sì wá káwọn ọ̀yà jókòó àwọn ìyá fẹ́ jó. má gbé má gbé má gbé gbé tán. ẹ má jà á mara wa tá bá máa gbé tẹ́lẹ̀. ẹ wọ́n fi ẹ̀kọ́ ọgbọ́n wà kọ́ńtẹ́lẹ̀ lọ. ó yá jókòó ìyá nífa. ó yá jókòó tì mí bẹ́ẹ̀. ó gbé mi sókè ó gbé mi tìrabàyè. àwa náà ti ná ọlọ́pàá àwọn ọlọ́pàá wa ló ń bọ̀ yìí. bẹ́ẹ̀ ni bọ́ọ̀sì kan mo gbéra láti sẹ́yìn pẹ̀lú ọ̀nà tèmi. àti ìráwọn àràbàjá gbọ́ mọ́dà láwọn ń bọ̀. ọmọ má lè gbé wọn. ṣé o ti mọ wàá yóò balance. Ah, ẹ balance. ṣé. ọmọ kan náà ń bẹ ogun wa o. gbọ́ mi yé. Mm ẹbọ ju omi tí wọn lè wá síbi ọ ọkà mú fóònù wàsápù káàpù pọ sí ká má dùn dání ká má ká má nǹkan kámẹ́rà àwọn ó ti yẹn ẹ̀mọ́ sí yín bẹ́ẹ̀. ó gba àtọ̀ ìyá mi ah ẹ kó dání kó tí wàhálà kó dání àtọ̀ àjúṣe òun. Ya. Hadi. Lẹ́yìn ìyá Adé, kí alákòóso dé pẹ̀lú òkú. Alákùnrin àkóhùn náà wá ẹ jẹ́ ká dúró bí. Ibi tó ní ká dúró sí láwàá yìí. Ẹnì kankan wọlé náà. wọ́n lé àwọn náà ni o wọ́n àwọn náà ni o àpárò kan ọ̀gá jù kan lọ́rùn àwọn ọlọ́pàá yẹn ṣe nọ́mà iṣẹ́ balancing work lọ́sùn. bí ó ṣe wà ń onídìí kò tó yẹn. Blackie bí làwọn last time wọ́n fẹ́ lè wàá fo gọ́tà bá wa. wọ́n fẹ́ lè nà wá. wọ́n fẹ́ lè fà wọ́n fo gọ́tà. àwọn wà ní ọ̀dọ̀ sáyé. ibi ojú títì. ibi náà gbogbo àjọ dúró sí. ojú títì hàn tó wá mi. gbogbo àjọ àbàmì bá gbẹ̀yìn kí ni wáyé tí o aláṣẹ ilẹ̀ máa jẹun. ọ̀nà àṣà ni wà. ṣé ọ̀ṣẹ̀ ìdẹ́ni ó ṣẹ̀ ìdẹ́ni. No, no, no. All this, uh, yes. People are wearing the end the last. Aki, your father. Baba. Hello, sir. No, my guru, my mother. Wọ́n àjẹ́gbẹ́ nìkan tó wọlé o oh. lẹ́yìn tó pè mí ká sọ́bí táwa. Oh, ẹ wọ́n wọ́n ní wọ́n àjẹ́ kó débi táwa yẹn. Má lè sọ bó ṣe máa lè fún kó pè nọ́mbà. Ibi báǹkì yẹn ni lọ gbà kó má gbà lọ. Má lè sọ ẹ á lè sọ kókó gbé báyìí kó máa gbà tí òfin ní sọ ẹsẹ máa ń yọ kámẹ́rà ẹ̀rọ àwọn àbá ẹ̀ ṣe ká máa sọ̀rọ̀ sílẹ̀ ẹni sọ ẹni tọ̀rọ̀ lọ. tó bàbá ìpìyà lè máa gbébọ̀ níbi tá a wà wọ́n máa gbàbí mẹ́rin kìíní ibi tí wọ́n entrance yẹn èyí wọ̀n jẹ́kẹ́ níbo ọdẹ wọlé ibùn èyí gan wọ̀n jẹ́kẹ́ yẹn wọlé tó a lè wà bá ẹyà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n ló fà ń lẹ̀gbọ́n olókùnbẹ̀ ìjáde fún wa ọ́fíìsì tẹ̀lé lẹ̀. <laughs> odu onenanzi ẹ̀yìn ló jẹ́ ká rẹ̀ bá ẹ̀yìn ló jẹ́ ajá ní chance lẹ́nu. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ọmọ ọ mi fẹ́ ẹ̀rọ nìyẹn tẹ yín gan ìgbọ́dọ̀ tẹ̀lé yín ẹ ti lójú kí. no no no no bẹ́ẹ̀ kọ́ nítorí orúkọ yìí. téèyàn bá ti ń gba ìgbẹ́ má gbẹ̀tẹ̀ o. nítorí orúkọ yìí. gbogbo da lè sọ tó lè dá ọ lè kọ́ bá tọ́ wa jáde. olóyè ìlú ni mi nǹkan tó ń bà mí lẹ́rù. ẹ máa wọn lọ́nà ìwà ẹ̀sán náà. nígbà tá a lè jọ pò níwájú. wọ́n lè máa gbá nǹkan rẹ̀ tààrà wa. Dayọ̀ Dayọ̀ Dayọ̀ Dayọ̀ kò sí hmm, lo mask. use your mask. hello use your mask mi ni mo sì ráàdì gbé mi sáyé. àwọn tí wàá wájú alẹ́ ọkọ jù. ìyọ̀bẹ̀ tó máa bẹ̀ kó tó lọ máa tù ú lọ́sàn àwọn tí wà hmm. àwọn tí wà ló dùn àwọn tí wà ní ẹ wọn lò rẹ bẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá tó dé wà nìyẹn wọn gbé wọn náà gbé mọ́tò wa eh, eh. àwọn ọjà wọgbọ ló ń tẹ̀lé wa lórí àwọn ọlọ́pàá.

ẹlú ọlọ́kadà ẹlú ọlọ́kadà ó dá fún yìí. ẹ gbé wọn wá icos but kẹ gba cbn quarters wọlé gba cbn bank cbn wa kọjá central bank ìgbà wọlé ẹ má gba challenge ẹ gba central bank lọ́nà tó kàn padà fi gbà ó ẹ̀fà rí ọ̀kadà tó gbọ́ tẹ́lẹ̀ náà níjẹ́ tó gba tẹ̀yẹ kẹ́ bá wa àdírẹ́sì àwọn èèyàn tó wà nílé kí wọ́n lè bá mọ ní táwa ṣe ń bí àti kókó tí ń tàfi wà ń bí. ẹ mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àtàgbàlagbà gbogbo oníṣẹ̀ṣe àgbáyé àtẹni tó ń fẹ́ràn oníṣẹ̀ṣe kò sí tá a wá ṣe ń bí lèmi ju pé ẹni ni àpọ́mẹ̀tì tí ó jẹ́ ìpàdé ilé ẹjọ́ tó bó ṣe máa yé yín nìyẹn léde tiwa tó jẹ́ ọjọ́ tí ilé ẹjọ́ tó sún ẹjọ́ ta lọ lọ́hùn sí so ó ẹni ni ọjọ́ tí wọ́n sún ilé ẹjọ́ ta lọ́lọ́run sí so báyìí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí gbogbo àtúrí ẹ̀wà bí nìyẹn láti wá gbọ́nbo ní ilé ẹjọ́ ń lọ torí kan tí a retí lè ní tá a retí lè ní lágbára olódùmarè tó dé máa wá sí mọ̀ṣẹ́ lágbára ọlọ́run ni pé kí ilé ẹjọ́ yìí kí wọ́n sọ pé ta lọ́lọ́run ò lẹ́jọ́ jẹ́ ní kóòtù eléyìí tá a wá lé kí wọ́n da ẹjọ́ eléyìí nù kó tó wọn wa ń béèrè nìyẹn tí ó tó bá di lọ́la á lè padà wá bí láti wá béèrè fún béèlì so kó lódùmọ̀ ẹ̀ kó ràn wá lọ́wọ́ so kí ó gbẹ́yìn tẹ́ wa ní kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́ kó gbogbo kó ṣeé ṣe so ẹ̀yin tẹ́ ẹ̀ lè wá ẹ̀yin náà máa fàdúrà ràn wá tá a wá ní ọwọ́ àti débílẹ̀ ọ̀kájọ padà sí lẹ́láyà àti àlàáfíà so ohun tá a tọ́ ẹ̀ péjú pèsè síbí ni ẹ̀hún láti rí i pé a fẹ́ mọ́ ń boni kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ta lọ́lọ́run bó jáde sí kọ́lọ́n kó jẹ́ kó

bá dákọ̀ yín fún àwọn èèyàn àti ibi tẹ́ ti wà àti tẹ́ wá sí bí ní pàtó. orúkọ mi ni balógun àábà ọ̀dọ̀ sẹ́yìn bàbá ọba ti gbogbo ilẹ̀ sẹ́yìn pátápátá àwa ń bí nítorí tani ọlọ́run èní ni wọ́n ní kí a wá kí elédùmarè kó dẹ̀ tì wá lẹ́yìn kójú má bí bàbá wa awúrò làṣìṣe sọ kí àwọn tó nílẹ̀ àwọn tó jẹ́ àwọn forefathers wa àwọn bàbá bàbá wa wọ́n tì wá lẹ́yìn bí ká pa àwọn ọ̀tá kó má ka wa kí a borí àwọn ọ̀tá wa gbogbo nǹkan tó mú wa pọ̀ síbí lénìí nìyẹn kí Elédùmarè kó ṣáà tì wá lẹ́yìn lágbára Elédùmarè kọ́rọ̀ má pọ̀ bàbá ti sọ yìí tó pọ̀ ń bẹ̀ tí ò ẹ̀yin tẹ́ ń wò wá fàdúrà tì wá lẹ́yìn lórí ojú ogun làwa kọ́lọ́hún ṣọ́ wa délé láyọ̀ àtàlàáfíà oore ojú bẹ́ẹ̀ lọ. ìyá wa ẹ dákun ẹ bá kí àwọn aráalé kẹsì sọ etí ó gbé wa débi àti ibi tẹ́ ti wá gan ní pàtó àtòrúkọ yín. orúkọ tèmi ni ìyálórìṣà òrìṣàwùmí ọládèjì láti ìlú òṣogbo mo kí gbogbo àwọn aráalé etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí lọ́kùnrin àti lóbìnrin mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí o àjíǹde ara yóò máa jẹ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè lọ́wọ́ mi olóòtú ohun tó gbé mi wá sí ibí yìí lénìí tó sì gbé gbogbo wa náà nítorí ọ̀gbẹ́ni wa arákùnrin wa ta lọ lọ́rùn èyí ni ìgbẹ́jọ́ wọn pẹ̀lú àwọn muslim èní ni wọ́n fìgbẹ́jọ́ wọn sí torí ẹ̀ náà la ṣe dìde tatúyà tatúyàyà tá a ṣe wá síbí báyìí lónìí láti gbọ́ bí àwọn ìjọba wa àwọn aláṣẹ wa bọ́n ṣe máa bá wa darí ẹjọ́ yẹn sí tí a ṣe nígbàgbọ́ wípé ayọ̀ náà ló máa jáde níbẹ̀ láṣẹ Ìdùmarè mo mọ̀ pé a máa ní àṣeyọrí. Thank you.

ìyáwá ẹ bá kí àwọn aráalé àti ẹ bá àwọn aráalé sọ̀rọ̀ ní ṣókí. mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣe mo ṣe éèpà òrìṣà fún gbogbo olóríṣà pátápátá mo kí gbogbo aráalé tó ń wò mí nílé lóko lájò wípé àkúdédé àsìkò yìí o. orúkọ mi ni èyí olókun òkúntẹ́niọlá ẹgbẹ́diwúrà ìtànà ajé tí mo jẹ́ olókùn priestess mo fi ìlú ìlọrin ṣe ibùgbé. Eh, eh. ọ̀rọ̀ ọmọ ìyá wa nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe tó ń jẹ́ Tani Olohun. àwọn àwọn awo ìgbẹ̀yìn ara yìí 你们摩托车是那个柴油发动机？